a sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìfẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó bá nàbí náà tàwọn ará rẹ̀ àtàwọn àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánù ìwà kò láti alkiyama tíra ta fi ń ṣe ìdánilẹ́kọ́ ní rọ́jò ní alkaul mufid ala kitabu tawhid àlàyé tó yanjú tó sàǹfààní lórí tíra bàbá wa muhammad bin abdulwahabi mujaddid nípa ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ó ní à ń kalọ́ báyìí باب تنكن باب بيان شيء من أنواع السحر باب إما سلايفها nínú àwọn onírúurú nínú àwọn onírúurú ẹjẹ́ pípa tẹ gbogbo ẹ̀ náà padà tó bí ẹbọ ni àdéhìsì àbìdá òjì náà ni àkàtì imáàmù na sáyẹ̀sì ibnu hibban lágbàfẹ́ sọ híhù rẹ̀ aláhùn mọ́sánadún mínú بتعالي لقوله إسناد جيد بتعالي بقى إسناد حديثي هو جيد مفسرين له always أما طلع يفاقين كمثل ما جاء حديث الإسناد والمتن أظلم متن حديثي أتي إسناد ميجي من جاء فقط لا ينبه حديثي وجيد مفسرين له afẹ́ àwọn abẹ́tọ̀ làyé fún wa pé ìsinádì ó jẹ́ yìí dáfà wí pé ìsinádì àdìsí ti dẹ̀ ńlẹ̀ kààlà sheikh sheikh muhammad bin abdul wahab sọ bẹ́ẹ̀ ìsinádì ó jẹ́ yìí ìsinádì àdìsí yìí ó fẹsẹ̀ ńlẹ̀ wà ìndí annáwó akálà min jẹ́ yìí fi wáàkì àmá sheikh ọ̀sẹ̀ mi lọ́dọ̀ ọ̀sẹ̀ mi ò kò dépò jẹ́ yìí nínú tabawo èsì dáadáa nínú tí ṣẹlẹ̀ àkálá ní ọjọ́ yìí fìlúwàk kò dépò jẹ́ yìí nínú tó ń ṣẹlẹ̀ ilá àyẹ̀kóna ọ̀nà kàmọ̀tàbàáàt àmá ń tó lè mú wa bà bẹ́ẹ̀ náà ni pé ó ní يذهب إلى أن الحديث إذا صح منه إذا صح متنه àwọn àkànnà àwọn àlùfáà àfi pé tabari hadith tabari matinu rẹ̀ tó bá jẹ́ pé ó wà sọ̀híhù matinu lálàáfíà dáadáa wọ̀kánà muwafakan lil usul tó lè ṣe déédé àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ ọ̀tá ń bábọ̀ ó lè fa iná ìdí sáhàl fi isnadihi fi sanadihi a rí pé a mú ọ̀rọ̀ isnadihi fúyẹ́ àní mú kàkàkà lórí ọ̀rọ̀ isnadihi rẹ̀ wọ́n akṣu bí bẹ́ẹ̀ náà ni a bá rí pé jẹ́ abárí tẹ́tọ̀ jẹ́yẹdú bí mẹ́tìnù bá tiẹ̀ ní ààyè àní yóò ó lè ìdàkánà mukhalifan lil husul tó bá ti ti pé ọba yapa mọ́ husul rẹ̀ ìfàyínà ọlá yorùbá lè àní pa kàákún bí sanadi àní ka sanadi yẹn kún wàhálà mọ́tìlákọ̀ jẹ́yẹ bí nísbàtì lè àhàdì لأخذ الحكم من الحديث ولي وهذا مسلك جيد إليه توجونا كتنينا فعلا لأخذ الحكم من الحديث أبي يمد أجدا لأنه حديث لكن بالنسبة للحكم على السند أما ذلك سند سند نبات الأجلوري فإنه جيد بمجرد شهادة الأصول إلى هذا الحديث بالصحة الحديث يجيدني جيدني nítorí ẹ̀rí ìpìlẹ̀ nípa àdísì yìí pé àdísì yẹn gan sọ̀híhù ni bisọ́hà fàábà mushkil lè annáhù yẹ́rùdùnmọ̀ annáhù láwọ́lá láwọ́ já àná àádọ́ sálàfì àdís àkàr ilé yìí lẹ́gbẹ̀ẹ́ tó rújú bẹ̀ ni pé tí àdísì bá wá pẹ̀lú ìsináàdì nínú àdísì في حديث آخر حكمنا بأنه جيد هذا سيلاجوكي حديث جيد فلا أولى أن يقال بتوافي جازنا لكان أن يقال إن سند في الضعف هذا حديث جيد لأمان مسنده مطلوان به انتوا فيه ضعف لكن المتن الصحيح أما متن ري قلنا الله فيها كده فأنا أرى فأنا أرى أن مثل هذا لا يقم بجودة إذا جيدة أرقى من حسن èmi wá ṣe òfin mi èmi wá pé ó léyìí àbájú máa sọ pé jẹ́yìd ni tó jẹ́yìd ó tún lálàáfíà ju hasan lọ àwọn ọmọ ìpáwọn àdéhùn kú sọ́nà mẹ́ta ìgbà àdéhùn sọ̀híhù àdéhùn hasan àdéhùn dọ̀ífà àbíbẹ̀ẹ̀kọ́ wọ́n wá ní gbóná jẹ́yìd sí àgbẹ̀ ní èèyàn educators tí very good ṣe very very good mẹ́ very very good ah, wọ́n kọ very méjì ńkọ́ tí wọ́n lágbára ju very good lọ́nu àbíkọ̀ lágbára bí kẹ̀kẹ́lẹ̀ ni tọ́ eh, excellent ọ̀gá gbogbo wọn tí wọ́n ní very good àti very very good ó ní ó lọ pé jẹ́jì títì olùmọ̀ tó báyìí no mumtaz ní excellent bá ní mumtaz ilé ní excellent ah, ah ní very very good tó bí mo sọ tí mo sọ tó ń tà fà ń sọ́ra tó fọ́ ni lakin matnul láti bọ́ نعم أفضل لكن متن الصحيح لكن متن بلا لا فأنا أرى شوث من زرق مواريو أن مثل هذا مثل مثل هذا كروي على الحديث لا يحكم علىه بالجودة أقول لك جيد أقول لك جيد إذ جيد تقولون جيد أركى من الحسن ó lágbára ju pé kéèyàn gba àdìsí hasan lọ ó di wa ثم الحكم للحسن في مثل هذا السند في نفس منه شيء kéèyàn irú àdìsí yìí kéèyàn sọ pé àdìsí hasan gan aṣáfowó yìí sí bìdíkà gbé lọ sí jẹ́yìí ثم الحكم بالحسن في مثل هذا الحديث في نفسه منه شيء لأنه ينبغي لنا أن نتحرى في الحديث أن الرسول صلى الله عليه وسلم كما بسرعة جدي هذا ما أبوه جدي سي حديث ورودي صلى الله عليه وسلم إلا أن الذي يخفف الأمر هو صحة العمل أما نجم ولا لاي أرأيفوية ونجم نجم ولا لقبلا ناني بي متن هنا العافية حديث ينبت صحة المتن وأيهما أهم يقولوا على الأجب السند أم المتن sanad ló lọ́lá jù ní lọ́lá kàkún jù ní àbí mọ́tùnà aljawab ìdáhùn kìlá ohun ọmọ àìmáà méjì lọ́wọ́ gbogbo méjì ló bàgẹ́ jù kò sí kẹta lọ pé àìlè yìí dáfilẹ̀ ara kò sí mbẹ̀ لكن المتن إذا كان صحيحا تشهد له الأصول فقد يستغنى عنه بما تشهد به أصول àmọ́ tábàárí àdéhùn sọ pé mọ́tínú rẹ̀ ó wà sọ̀hí ó ní àlàáfíà tó ẹ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ bá ti ń bá bọ̀ ń jẹ́rìí sí àdéhùn yẹn owó ìkọ́ ìkàdé tẹ́sítàgìnà ńgbà yẹn ó ti rọrọ̀ ó ti rọrọ̀ kò فلا بد منه ولا تلا تلقى يهو يقول ابن مبارك فهو عبد الله بن مبارك ما تبقى لولا السند لقال من شاء ما شاء لو أفعه مواطن يوكم مغلبا وني الإسناد من الدين السند من الدين لولا السند لقال من شاء ما شاء أجل بعد ما بانوا رواني قديني يا مروانا فاوي أودي أما فمبوبة أبي الاسناد من الدين اسناد يرين على يسن لولا السند تيبا بسند قال من شاء من شاء اول رسق وايتاو ينتلي فنو يي فنو قولات كوي يوري حديث كوكو باي يسمع يسمع يسمع يسمع يسمع يي لولا السند تيبا بسند او انغا غبا ما تدوني اما ذو بعض ابو اتو برهانكم ان كنتم صادقين تبي يايم تبي يايم ọlọ́run tó lọ́rọ̀ lọ́pọ̀lọpọ̀ náà káwọlù gbólóhùn rẹ̀ min nínú gbólóhùn àdíjọ pé min miniye àṣẹ̀rtíyà ṣẹ̀rtíyà ni wọ̀fíìlù ṣẹ́rt ìtẹ́bàṣá وجوابه فكاد اقتبس هنا حديث تي عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من اكتبت شبعة من النجوم أن تبلو ككنبا ما أو أو أو فقد سحر أتسكنا ومن سحر فقد أشرك المدى سكنا أتسبو ومن تعلق شيئا وكل إليه أن تبصر كما رأى قاتل كنون كاين táwọn tó ń sún di mara ibẹ̀ ni òfin sí náà gbé àyàfi àfẹ́àfi kò sí nẹ́ṣẹ́ àmì wa ní kí ni nákìrà ayé ṣe ó di man ta'allaka shay'an wókìlà láti pàtí pẹ̀lú nǹkan ẹni ẹ̀rọ ti bínú sí ìlú ọlọ́mọ bínú sí wa ó di yé wa náà wókìlà ilé yìí á pàtí pẹ̀lú nǹkan ẹni hadith anabi pé abdullahi bin abbas àwọn tó wọ́n tó bá awòràwọ̀ àwọn tó bí tambot kiri ka ṣe awòràwọ̀ ọmọ ìlà zali wọn ká burú gbà ní sí ìrí àwọn sí wọn mọ̀ nsá ara fọkàdà aṣèràká ẹgbẹ́ yẹn sí ìrí ó ti ṣe gíní ó ti ṣe ẹlẹ́bọ ni wọ́n ọlọ́mọ tó àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà قالوا بتبت شيء bẹ̀rẹ̀ kò sọ́lọ́ yìí. afa ma fala ara yìí tẹ́lá bẹ́ẹ̀ báyìí ó wà nínú ẹni ẹsẹ̀ ìdí àgọ́ mẹ́rin tẹ̀lé. ó kọ̀ntínú ni. وقال يكتبك شيء شبعة من زاد ومن زاد أنت بكم وبن بلا رواه أبو داود بإسناد الصحيح والنسائي في مم نسائي من حديث أبي هريرة من عقد عقدة أدي أنت بدينك ثم نفخ فيه تبقى في في من شر نفاثاتك في العقد شدين كذا قوت واتما فقد أسعر ẹni tó bá ti báyẹ̀ ó sì ẹ̀pọ̀pọ̀ ó sì pé dánù ọmọ ń sáhara ẹni bá ti sí rí fọ́kadà aṣíraka ẹni bá ti ṣe ìrà ó sì ẹbọ ni ọmọ ń ta alaka ṣe àn ẹni bá súnmọ́ nǹkan kan bá sùn kan mára tó súnmọ́ lé tó súnmọ́ wọ́tò fòkù kíra ilé yìí àpá ti pẹ̀lú nǹkan yẹn ó di àwọn mechanics wọ́n believe gbàǹgbà tí ẹnìkan bá ń tẹ́tẹ́ tí ẹnìkan ò rí tẹ́tẹ́ eléyọ̀ àtàsì yóò wá di àwọn kọ́kọ́rọ́ àdálágbòdo yóò wá pọ̀fọ̀ sí yóò wá tìpa ọkọ̀ nǹkan ní ọ̀sẹ̀ àti wọ́n ṣe ń jiyàn láyé kòkó ní kòkó ní sáàtì ó ní gbogbo ẹ̀rẹ́ ni wà ní sọ́tò gíní sọ́tò àtàkà yìí sọ́tò falak kìmí sẹ́rì nàfà sáàtì sílẹ̀ ọkàn sí bá sọ̀tò tó máa kọ̀fọ̀ sí ó ti gbogbo eléyẹ bọ̀ ni síhìrì ni ọmọ sáhara bukata aṣíraka ó ti rà ó bó ti sọ wọn náà nìyẹn kó lọ́wọ́ bá mọ́ sọ wọn lọ́wọ́ bá gbogbo ẹ̀ ọ̀bá mu لعلك سيحسن كما رأنا ها ها تفشون لنكاك في الدي أرض عليه يصني يوم تاكوي كوني كفوتي كوني كوي كاسي عليه كوي كاسي ني تيه كاسي كاسي وصوصو كوزي كوزي كوزي كامبي ليوم ó di ẹkọ́ tá ìmọ̀jẹ̀ ìjápọ̀ kùnrin kó tá ìmọ̀jẹ̀ gold kọ́lá jẹ máa kó máa jẹ góòlù ó díye that's the only thing. gbẹ́lẹ́ ẹ̀kọ́ nìyẹn pípa gúúsù yóò máa wà á rẹ̀ rẹ̀ ẹ̀yẹ gbọ́dọ̀ ẹ̀yẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ Wọ́n fún wọn láwọn tí ní ẹgbẹ̀rún ayàbò fún bẹ́ẹ̀ni anabi sẹsẹlẹm ọ̀kan náà wọn sábẹ gbẹgbẹ abdullahi bin abbas náà ní radiyallahu anhu lórí ìyàwó ẹ tó so okùn okùn látàní tó so okùn mọ́rùn báyìí wọn ni náà hàlá kí lókùn tó so lọ́rùn yìí wọn bá ní ojú ojú ọmọ abdullahi ka kawo ìbọn ní okùn báyìí bọ́ fàájá ọba ní inna ala abdullahi agna min shirk inna ala abdullahi agna min shirk dájúdájú àwọn ẹbí abdullahi wọ́n rọrọ̀ tó kó mọ́ sẹ́bọ́ lọ àwọn afáàbẹ̀ tó níbẹ̀ yẹn shirk yẹn shirk al-asghar ni àmọ́ abdullahi ó gbúlọ pé shirk ni ó yẹ ní sọ kò shirk lè pé shirk shirk jẹ kájínà sí ló fi ó di ọ̀rọ̀ fún yìí ní gangan nígbà táwọn èèyàn ló fún yìí mọ́nà ìsìn bí a dr gumi ọlọ́ọ̀bọ̀ wà dáadáa bó tó dáadáa fáwọn náà ó ní ní tí ò yáwọn èèyàn ni pé àárẹ̀ ní máa ń ṣe ma wọ́n á ní àbíkú àbíkú ó ní tí mo gbọ́ ọ̀rọ̀ àbíkú mọ́nà ìsìn náà ti ń ba àwọn abẹ́rẹ́ ẹ̀kú máa bà àwọn ọmọ ọmọ kú ó di táwọn yẹn ti ń gba abẹ́rẹ́ oṣooṣù àbí abẹ́rẹ́ oṣooṣù ó ní mo ti bọ́ọ̀lù àbíkú ti pẹ́ gbàkẹ́lẹ́ níyì alábìkú ni alábìkú àbíkú di aláàmú ọmọ ìlànà rẹ̀ àwọn abẹ́rẹ́ mi bẹ̀rẹ̀ pé nígbà tó yá ẹ̀kọ́ láti ní oyún ti máa fún sometimes àwọn ọmọ mi ní ẹ̀ṣẹ́ tó mọ̀ kọ́ private doctor ló lè jẹ àwọn ọmọ mú àwọn ọmọ mi ní ẹ̀ṣẹ́ tó mọ̀ pọ̀ sí ìgbẹ́ yẹn. àwọn ọ̀gá wa ó sì sí nǹkan báyẹn ó sì sí nǹkan báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì sọ pé kíníkẹ́ ìwọ ni ìwọ ni gan àwọn náà sọ ló èwọ̀ káwọn yẹn bọ́bà máa ṣe kí á lẹ́sẹ̀ lápòjú ilé lájẹ̀ká dáńtẹ́ kó máa lè wa ọmọ kan ọmọ fún ọmọ yìí kéré kankan máa yẹ ọmọ yẹn fẹ́ ìjábọ́ lẹ́yìn obìnrin ìyá yẹn ìyá kan bínú sí ìyá ọlọ́mọ yẹn pé ẹ̀yin máa ń lo àfúkẹ́ àlẹ́ ẹ̀yin lẹ́yìn káwọn yẹn máa sọ àwọn ọ̀rọ̀ bí tí wọ́n bá jábọ́ lẹ́yìn yẹ yóò lo oṣù méje yóò bí yóò bẹ́ àwọn méje àbí yóò kéré ó ní tí wọ́n fẹ́ sára ẹ̀ àbọ̀ ìdílé kọ́mọ́ mọ́ mú orí wálẹ̀ torí orí yẹn ní nǹkan tó gbogbo ọpọlọ ẹgbẹ́ tí kì bá fi àfẹ́tò orí yóò àfẹ́tò mọ́ ẹ tó wọ́n gbé èèwọ̀ ẹ sí lẹ́gbẹ̀ẹ́ káwọn yìí lè bá wà very very careful ni ó di eyín ọlọ́pọ̀sí bóṣe lọ nìyẹn ọlọ́pọ̀sí àfọ̀rọ̀ yìí wà wọ́n ní ìgbàlẹ̀ alẹ́ yẹn bá gbá nǹkan tó tó sọ bá kan nù ni àti gbogbo nǹkan báyẹn ó di yé wa ọlọ́pọ̀sí àfọ̀rọ̀ yìí نعم قالوا اكتبت اي تعلم ابالي وما نبا يراوه كي موفمنت يراوه اما فاني يراوه كم بتاعنا الواقع ẹni bá lò fún nǹkan mí lẹ́yìn mẹ́ta yẹn ọ̀fẹ́ ó ti ó ti fẹ́ wọnú àti mẹ́tẹ̀ sí ìrìnà ìràwọ̀ wà fún ọ̀sọ̀ sẹ́mà ọlọ́run nígbà ká òyìn ní sẹ́mà adúnìyá ìnọ̀sọ̀ àbẹ̀ lẹ́yìn náà wà fún òkú fáwọn ṣètọ́nù وجعلناها رجوما للشياطين أقمية أتوا فمو تعتدوا أو هداية أو سيلو ثم رجوع من مكتبة ديمو متلون لون لون لون لون أتوتوا أتوسي أتواجه ببكرة نوري كوني سيبي بمفعل ما ìràwọ̀ ìlàwọ̀ yẹn máa fi àkíyèsí làásù nípò yìí àwọn tó mọ̀ nípa rẹ̀ ó di wa eléyìí náà ni nǹkan mẹ́ta tí wà wá ẹni tó bá lè wá wà míì pẹ̀lú nǹkan míì kàfí àfi wo sáwò àfi wo ìkẹ́nẹ́wò àfi wo ìdákẹ́wò ilé ìṣe sí ìrìnà ìmọ̀ntà alìlámẹ́ṣẹ́ àná ìjọba lè wá mà nípa rẹ̀ ó ní ẹ́ نعملها تعلم لأن التعلم هو الذي أخذ الطالب من عالم شيئا من من عالم شيئا من علمه لماذا الرجل يكتبس من صاحب النار ṣe àbẹ̀lẹ̀ bí ẹni tó wà ní ẹgbẹ́gbẹ́ bí ẹni tó lè faná ẹni kẹta bẹ́ẹ̀ kalẹ̀ ní ìjọba lè faná ń bẹ̀ tí wọ́n rẹ̀ bí dáná rẹ̀ bí ẹni tó bá lè wá máa ọlẹ́ gba nínú màá rẹ̀ nù ọmọ ìlà dáre. àìkáwọlù oṣù ọbàtún ayé tọ ìfàtún kankan ọmọdé kò tààrà ọjà alákùn ṣe ó bá ń ní ìran ìran àti ní èdè àìtàwà ìlú ọkàbá ní ìran ìran ọ̀tọ̀ọ̀tọ̀ àti èdè èdè ọ̀tọ̀ káwọlù mi nùjò nínú àwọn ìràwọ̀ ìràdù bí ilmù nùjò ìmá àràwọ̀ àwòràwọ̀ wọlé ìsẹ̀ mùràdù jù nùjò mú lọ́pùsọ̀kẹ́ pé ìràwọ̀ gan ni a ìwá ìmọ̀ nípa rẹ̀ ni àwọn jùmú la yóò kí àwọn tẹ́bùsọ̀ wọ̀tẹ̀ allam ìràwọ̀ kò sí kó olólùkú lára ìmọ̀ والمراد به هنا انت اي علم النجوم الذي يستدل به على حوادث الارضيه وناني كيلي وما نبايرا وعورا وكما ما كن كتيوم ما حوادث كما تقولي لي فيستدل به مثلا بإكران النجوم فلان بن فلان يقول بيه ìràwọ̀ ọgbẹ́lagbọ́já àwọn tó mọ́ fẹ́fẹ́ àwọn ní ìràwọ̀ bára wọn mú ìràwọ̀ bára wọn mú ìràwọ̀ bára يعني يعني باقتران نجم نجم فلاني بنجم فلاني على انه سيحدث كذا وكذا ثم فرعون اقوم بثلاثه يراون برام اقوم الى ذلك ويتدل بالولادة الإنسان على هذا النجم على أنه سيكون سعيدا لين وضما في بيبي يوما في بابا بما لا تخيو شباي ó di yóò jẹ́ pọ́ ọmọ olóríire ni lórí àmì kan bẹ ó bìlíìbù àwọn nǹkan ẹ̀jẹ̀ pé uh, kìnnìkan leo scorpio àbí kìnnìkan tó máa lára sọ ooo ó di ó bìlíìbù ẹ̀jẹ̀ pé níjọ́ kan àjọ ń jìyà ṣíṣe ìtọ́ sí kété o ọ wá ní inú oṣù wọn bí mo ní july kò ní dáká o ìwé kan mẹ́rin máa ń pè drum drum kan ń gbé ìwé ẹ̀rín gbà kan yìí tí ó máa sábà gbé ra mú dream ah. dọ́gba àwọn ọkùn mẹ́rin ni arákùnrin ààrẹ mẹ́rin kan kàfàrọ̀ lábá lè sí drọ́ọ̀mù yẹn nígbà tí drọ́ọ̀mù báyìí ó bá ní you are on a journey now mo ní sọ́tọ̀ mo ní kò yí ìdílé mo ní rọ́n gbogbo ẹ̀ àwọn ti kàgbé rọ́n gbogbo ẹ̀ ọlọ́run kó sáà lọ́wọ́ ọlọ́run kó sà. Hmm. Gbogbo ẹ̀rí gbìyànjú. Ó ní orí dé ní. Tó dìkan ní orí dé ní àwọn àwọn ṣèitọ́n wọ́n máa gúnra wọn wọ́n lọ sí màlá àkọ́ bá fi sọ̀rọ̀ yìí nìsí tọ́gbẹ́ tó wà ń tàbí ọmọ gbọ́ bẹ́ẹ̀ ìtàwọn màlẹ́gà máa ń sọ̀rọ̀ nínú sí màlá àkọ́ làwọn tó bá wà ní abẹ́ wọn wọ́n máa gbọ́ àwọn ṣèitọ́n yẹn máa lè jí ọ̀rọ̀ gbọ́ gẹ́gẹ́ bí sílá tàbí fún wa tẹ́bárí làwọn tó já wọn nítorí ọ̀bà fẹ́ kún ọgbọ́nù ọlọ́wọ́ àjẹ́ ojú mẹ́rin lè ṣe àti wọ́n fi ná jó wọn báwọn náà ti sọ pé kúnnà nákòdù mínà ààrẹ mọ̀kẹ́rẹ́gẹ́ni makami alisami àbí àwọn ọmọ ẹjọ́ àwọn aláwọ̀ àyè kan dáwọn ọmọ ẹjọ́ mẹ́ tí wọ́n ti máa gbọ́rọ̀ àmọ́ ní bára bẹ̀rẹ̀ tí ó yóò rí tí ó lè mú ìràwọ̀ wọn ẹ̀ nìyẹn nígbà kan mọ̀ tó bá gbé èyí ńlá kan lókùn mọ́ so ọkọ̀ ọ̀kan tó di ọ̀rọ̀ kan tó bá rí jí jí ó bu aṣọ àwọn yẹn àwọn náà wà fọ́ wọ́n wà ní omi professor àwùjọ bí àwùjọ bí náà máa pè ọ sọ̀rọ̀ kan ẹ́ ẹ́ tòrò lè wọlé ẹgbẹ́ bìlú ó lè yíò wà ní ọsọ̀rọ̀ yẹn o ngbà tí Mariam ìyàwó Babangida bẹ́ẹ̀ olóyún ló mẹ́bí ma olóyún bí ọkùnrin ní òbí Zainab ló bí ẹ́ alima alima bẹ́ẹ̀ ni alima lóbi ó di wọ́n pariwo gbẹ́gbẹ́ ah, ọkùnrin ní òbí ọkùnrin ní òbí ó di ayé lọ gbé scanimachine tuntun ara yìí nìyẹn o pé kò tí pọ̀ ní ìsìn bí ẹ́ àrọ́wà kò tí pọ̀ ní àti rí àwọn ọmọ yẹn lọ London wọ́n lè torí ẹ̀ lọ London kọ̀ léwo scanning ikun wọn ìyàwó rẹ̀ mọ́ ìrànlẹ̀ ọlọ́mọ sọ àwọn awòrán àwọn gangan wọn yẹn gbogbo ẹ̀ wọ́n tàwọn yẹn ni àti wáàzí kan ní wọ́n ń fàṣẹ road mo wá ń sọ pé ìwáàzí ìyàwó ni mo wá ń sọ pé inú tó yẹ kéèyàn máa ṣípa fẹ́fẹ́ ìyàwó náà ni pé kéèyàn gbé sàdúà àdúà ìṣẹ̀kára bá a sì ti máa ṣe ni a máa lọ lẹ́yìn ẹlẹ́ wò kẹ̀kẹ́ kọ̀ bá ṣeré àmì ibi ìṣe ìyàwó jò ní ibi wọ́n ti lé kó lé ọkọ àti inú yáàdì yẹn wọ́n tẹ̀lé ọmọ ká ní ilé ọkọ yẹn bí yàrá ti yàrá pé amírù fi ìbú ara bú wọn láì jẹ̀bà èmi ọ̀mọ̀ pé bíkan ti wà ìyá ẹ̀ bínú gan bá ọ̀pẹ̀jọ́ mi sọ àwọn èèyàn gbà mo ní wọ̀ láì gbà ló tó gbà gbìmí ọ̀mọ̀ ọlọ́run kó sànà náà wọn adé mẹ́ fàyàtàdìrì bèbè lára tó fẹ̀lẹ̀ ní sáà fi adam náà wọ́n máa sọ pé ẹ̀rí ni pé ní wàá bí yẹn lóṣù báyìí báyìí pẹ̀lú ìràwọ̀ báyìí báyìí أنه آه، الله أكبر الله أكبر نعم أنه سيكون سعيدا كما قلوا لي بيوجه وفي نجم آخر أنه على أنه سيكون شقيا وقالوا لي بيوجه يدلون باختلاف أحوال النجوم على اختلاف العوادم الأرضية bẹ́ẹ̀ ni wọ́n máa fi changes àwọn ìràwọ̀ wọ̀nyí wọ́n máa fi ṣe ìdájọ́ lórí ìṣẹ̀lẹ̀bàtì lórí rẹ̀ wọ̀lá àwádìí sí àwárí àmì ní ìdí ilẹ̀ pé gbóńtẹ̀ lórí rẹ̀ yìí àtọ̀dọ̀ ọlọ́wọ́ balẹ̀ kòtẹ́ tó máa bọ̀ lọ́wọ́ ká tẹ̀kó ná asibáàbò àmàlùmọ̀ lánàá ìgbà míì alẹ́ kò sí nǹkan tó kàn lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí alákàkà kò sí nǹkan tó kàn pẹ̀lú àwọn eléyìí ولهذا جاء في حديث زيد بن خالد الجهني في غزوة الحديبية اي لو فاتوا في وانو حديث زيد وما خالد الجهني ما ولو في جالي الحديبية ولو في الحديبية قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم على إثر السماء من الليل bí wọ́n kí wọ́n kí wọ́n ṣùgbọ́n báyìí òjò ti ẹ̀rọ tán báyìí ìsẹ̀rẹ̀ sàmà àyàní òjò ti ẹ̀rọ tán ni láti lóru ọjọ́ yẹn ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrín ọ̀sán fàkàlà fàkàlà àríwá tó báyìí pé kálá láwù tààlà àgbà ní ìbáàdì mọ́mìn bí wọ́n káfẹ́ ní yìí àwọn kan jí lẹ́tọ́ pàmí gbọ́ àwọn kan jí lẹ́tọ́ àkẹfẹ́rí فمن قال مترنا بنوع كذا وكذا wọ́n ní ọ̀ràwọ̀ báyìí ìràwọ̀ báyìí líò ìyàwó scorpio ìyàwó kíríkà tó jẹ́ kójú rọ̀ irú eléyìn ìyá ni nájìmú orígbé ìyàn báyìí kádà pé inú nájìmú wọ bá a fi sàbàbí ya ya ni àádàl mọ́tàr nínú nájìmí fa'in náà ó káfàrà bí ọya kìfẹ̀rí pẹ̀lú ọlọ́wọ̀ bá المؤمن بكوكب إليه بار وبنو ومن كان مترنا بفضل الله ورحمته يعني يا يولو بما رجفوا نتك ولد كالولو باتك يولو فذلك مؤمن بي وكافر بكوكب الكوكب إليه بار بوده يا بلوره فالنجوم لا تأتي بالمطر ولا تأتي بالرياح أبد عيدا tẹ́rí àwọn kò lè mú òjò wá kò lè mú àwọn atẹ́gùn àlàáfíà wá mínú náà kúrò kátọ́ àwà alẹ́dínà yẹ kò lò ilé láti máa mọ́rọ̀ àwọn àìmọ̀kan aláìmọ̀kan àwọn àmàwọn aláìmọ̀kan àwọn tó mọ́ tó báyìí pé iná àìtú lòyà rí ṣe tọ́lá àmìn nájùmí fúlàn pé atẹ́gùn yìí o لأن النجوم لا تعصير لها بالرياح بين كوسين تقل الرجل قالوا عواتبه إلى وانسي يعني عواتبه ستواني صحيح أن بعض الأوقات والفصول يكون فيها الريح ومتى أما كوي على ما نبع صمع على ما نبع وينتع ربع كوني ما أبدا عواصل تجو مارو من جيران والد لا تبي مي جون جولاي أغوز علي أسكتوني فوق لهما لولو ويقول وليس شيء سببا لريح او متى اما كذبا وسمي نما فوج عبي اتبو والله تعالى عالم قالوا يا ابي صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام عليكم.